فإن أصدق الحديث كلام الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته لين بعدين أسيتي gẹ́gẹ́ bí lànà anabi sallallahu alayhi wa sallam ìpè ogbori tí anabi bá wà ogbori tí wọn bá ti fẹ́ sọ̀rọ̀ tó bá jẹ́ pé ọ̀rọ̀ ẹ̀sìn ni ọ̀rọ̀ tí ó ṣe pàtàkì ni anabi kọ́ àwọn sahaba ridwanullahi alayhim ó kọ́ wọn lẹ́kọ̀ọ́ pé kí wọ́n máa bẹ̀rẹ̀ pẹ̀lú ìdìsíwájú tí a ṣe yìí lẹ́yìn náà a kí gbogbo àwa jama mùsùlùmí tá a wà lórí ìjòkó ní ọjọ́ tòní fún wàlímọ́tò nìkà ti àwọn ọmọ ìyá wa méjì nínú ẹ̀sìn Islam kíkí mi yóò máa bẹ̀rẹ̀ látòrí àwọn méjèèjì fúnra wọn nítorí pé àwọn náà ni àwọn oníǹkan òní gẹ́gẹ́ bí wọ́n ti máa ń wí ǹsọ́ àtàbí àwọn náà ló ní nǹkan òní àwọn náà láti torí wọn látorí wọn kójọ síbi lónìí kíkí mi àkọ́kọ́ yóò máa lọ sọ́dọ̀ sí wọn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni kíkì mi ó tún máa wá sàn yóò máa lọ sí ọ̀dọ̀ àwọn tí wọ́n jẹ́ òbí ìyàwó àtàwọn tó jóbi ọkọ tó pé àwọn náà ni Allah subhanahu wa ta'ala tún fi ṣe ọ̀gẹ́gẹ́ oríire látara bẹ́ẹ̀ mo wá kí gbogbo àwọn àfa wa tí wọ́n wà ń jòkó àwọn tí wọ́n ti dákọ́ wọn ni àtàwọn tí òbí wọn ò dákọ́ àtàwọn tí wọ́n ta'ala kó má sáà bá wa ṣe àlékún dáadáa yín kó má sáà bá wa ṣàlékún oore yín kó má sáà bá wa ṣàlékún okun àti àlàáfíà dáàbì máa pe àwọn èèyàn lọ́sọ́jú ọ̀nà ànábì wa muhammad sallallahu alayhi wa sallam. nítorí àsìkò tó ti lọ gẹ́gẹ́ bí ẹni tí àbáwa tí wọ́n ṣe atọ́kùn ètò yìí wọ́n ti ṣàlàyé fún wa pé kó lọ yé wa dáadáa pé ń ta wá ṣe ń bì kéde bá wa so ìdí o kéde bá wá ṣe ákùdùn nìkan kéde bá wá sọ ìyàwó àtọkọ di ẹ̀tọ́ fúnra wọn bóyá ní pẹ́ńtà wá ṣe lónìí òun náà ni nǹkan kan tó jẹ́ pé Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó tọ́ka ọ̀kan nínú àwọn àgbà sahaba ridwanullahi alayhim abdulrahman bin awf radiyallahu anhu Ànábì sallallahu alayhi wa sallam tọ́ka rẹ̀ lẹ́yìn ìgbà tó ti so ìyàwó tán lẹ́yìn ìgbà tí ìyàwó ti wọlé tán anabi wa sọ fún pé awlim wàláwù bìṣà ṣe ilé abdulrahman bin awf ṣe wàlímà ìyàwó tó ṣe yìí ìyàwó tó ti gbé wọlé yìí pé àpèjẹ kó o pa àwọn èèyàn kan wá jẹ kan wá mu látara ìyàwó tó gbé wọlé yìí wàláwù bìṣà kọ́dà tó o bá lágbára ju ewúrẹ́ kan lọ láti fi pa àwọn èèyàn pé a ẹ̀ jẹun o gbé ìyàwó wọlé so irú eléyìí tí anabi pa abdulrahman bin awf láṣẹ lọ́jọ́ kìnìún àná irú ẹ̀ náà làwọn náà ń jòkó tá ń ṣe lónìí ọkọ àtìyàwó wọ́n ti dọkọ wọ́n ti dìyàwó látìgbà tí wọ́n ti fi wọ́n fúnra wọn so eléyìí lẹ́yìn náà lẹ́yìn ìgbà tí wọ́n fi wọ́n fúnra wọn lẹ́yìn ìgbà tí wọ́n ti jọ délé ara wọn lẹ́yìn ìrẹ̀lẹ̀ Ànábì sallallahu alaihi wasallam ní ká pé wá àpèjẹ tá a ń ṣe lónìí bákan náà inú tó tún yẹ ká yẹ̀yàn náà fúnra wa nínú wá àpèjẹ báyìí òun náà ní ọ̀pọ̀lọpọ̀ eríṣiríṣi nǹkan tí máa ń lọ láwùjọ láwuyewuye ìgbà wàlímọ́tò nìkan tí ó tún wá lẹ́tọ̀ọ́ ká tún máa báyàn sọ̀rọ̀ ọlọ́run bẹ́ẹ̀ ni tó tún wá lẹ́tọ̀ọ́ ká máa ṣe wá àti bẹ́ẹ̀ ni tí bá ní kọ́ gà jù wá ni wọ́n kà jẹun ni wọ́n ti máa lọ lé ni tó eléyìí ọ̀rọ̀ kan ni tó jẹ́ pé àwọn onímọ̀ wọ́n ò sa ìyànnà náà ọ̀rọ̀ lórí ẹ̀ nípa rẹ̀ àrínú àwọn onímọ̀ kí àwọn wòye pé tọ̀ irú ìjòkó yìí ìjòkó jíjẹ ìjòkó mímu ni kẹ mọ́ àwọn ọmọ gbà àwọn yẹn lásìkò ẹni tí ò ráyè kó kàn jẹun kó mọ́ lọ kẹ mọ́ gbà wọn lásìkò púpọ̀ pé irú eléyìí kò ní ìdí à ń ṣe wá àti bẹ́ẹ̀ àníwá àrílò àwọn olùmọ̀ tí wọ́n sọ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí àfáwà ibn Uthaymin rahimahullah àmọ́ tá a bá wá wá ń jòkó tá a bá wá rí i pé kíní kan kùdìẹ̀kùdìẹ̀ kan wà tó yẹ kí wọ́n ṣe tí wọ́n ṣe àbá ẹnìkan ń fagbọ́ ọlọ́run ya níbi tá a wà ń bẹ́ẹ̀ tó eléyìí kò sí tó kọ̀ fún wa pé ká dìde ká ṣe wá àti bẹ́ẹ̀ ká pàkíyèsí ẹ̀ bẹ́ẹ̀ náà la nínú àwọn olùmọ̀ gẹ́gẹ́ bí àwọn bí àfa wa àgbà ni al-allama ibn baz rahimahullah àti àfa wa àgbà ni ibn ibn eh, fawzan al-fawzan rahimahullah àfihàhullah àwọn méjì yìí àwọn náà ṣàlàyé ọ̀rọ̀ nípa kíni nípa pé ká dára wa lẹ́kọ̀ọ́ níbi irú ìjòkó báyìí kò sí tó burú bẹ́ẹ̀ nígbà tó kọ́ ọlọ́run náà lásọ fúnra wa nígbà tó ṣe pé á pàkíyèsí ara wa sáwọn nǹkan tá a ti mọ̀ tẹ́lẹ̀ tá a ti gbàgbé náà ni nígbà tó ṣe pé á ran ọkọ àtìyàwó létí nípa àwọn nǹkan tó jẹ́ ojúṣe wọn tó jẹ́ pé àwọn náà lè ti ó yẹ pé wọ́n ti gbàgbé ẹ̀ ká wọn létí ojúṣe wọn wọ́n ní kò sí sóburú bẹ́ẹ̀ so eléyìí òun náà ni àwọn alájìnàtú dá ìmá àwọn àkójọpọ̀ àfáàgbà lágbàáyé tí wọ́n fi kalẹ̀ ìjòkó sí ìlú Saudi òun náà làwọn náà wí kò sí so látara bẹ́ẹ̀ irú ìjòkó wa yìí ìrántí táwọn ará wa létí ó pín sọ́nà méjì ìrántí alákọ̀ọ́kọ́ yóò máa ní í ṣe pẹ̀lú èyí tó ní í ṣe pẹ̀lú gbogbogbò kí ó máa bá gbogbo wa wí àtẹni tí ń ṣèyàwó àtẹni tí yóò ṣe wàlímọ̀tò nìkan gbogbo ayé ni ó máa bá wí ẹlẹ́ẹ̀kejì òun náà ni èyí tó jẹ́ pé ẹni tí ń ṣe wàlímọ̀tò nìkan àtọkọ àdìyàwó àwọn la fẹ́ dájú rẹ̀ kọ àmọ́ àwọn àyókù náà àmọ́ àmú tiwa ń bẹ̀ àmọ́ àmú tiwa ń bẹ̀ látara pé kí ni ìpè gbogbo tó bá ti jọ́rọ̀ Allah subhanahu wa ta'ala fọ́nà bá bá dájú ẹ̀kọ́ ẹnìkan gbogbo èèyàn náà ni ó máa bá wí torípọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala ọ̀rọ̀ tí wọ́n fi ránṣẹ́ sí gbogbo ẹ̀dá ni títàlì kìí àmọ́ òfin gbogbo wa láàmà sàǹfààní bẹ́ẹ̀ láti máa kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ìdí ó máa jẹ́ fún gbogbo wa òun náà ni pé inú àyàtà kà fúnra wa níbi khutbatul haja ọba àdìkẹ́ ọlá sọ fún wa pé yá ayyuha alladhina amanu ittaqullaha haqqa tuqatihi wa la tamutunna illa wa antum muslimun eléyìí òun náà ni ó máa jẹ́ wà sí gbogbo alápapọ̀ ọba àdìkẹ́ ọlá ní yá ayyuha alladhina amanu ó ní mo pé ẹ̀yin mùmínì òdodo ìgbà wà ní al-Qur'an Allah subhanahu wa ta'ala ó àwọn èèyàn lápapọ̀ yóò ní yá ayyuhan nas

hakọ̀tù kọ́ọ̀tì yìí ní pàápàá bó ṣe yẹ kẹ́ bẹ̀rù rẹ̀ lódodo ẹ bẹ̀rù rẹ̀ lọ́nà tó yẹ kẹ́ gbà bẹ̀rù rẹ̀ lọ́nà tó dodo wala tamutunna illa wa antum muslimun ẹ wá rí i pé ẹ jáde láyé o àbí kẹ́ jáde láyé mùsùlùmí ẹ gbọ́dọ̀ kú àbí kẹ́ kú ní mùsùlùmí kí wá ní tá à ń pè ní ìpayà kí là ń pè ní àtẹ́kùwá kápáyà Allah subhanahu wa ta'ala ìpayà Allah subhanahu wa ta'ala òun náà ni àyẹ́jì alàlẹ́ abdu bẹ̀yìnáhu wà bẹ́yìnà ìkọ́bìláì subhanahu wa ta'ala wìkọ́ya bíbí ilima amárawùláhu bíhi wà dárìkì máa na ha wà ní. ìta ń pè nípa yà Allah subhanahu wa ta'ala òun náà lọ́nà wo láwọn àgbà tá a fi gbé dàda sáàrin wa àti ìyá Allah subhanahu wa ta'ala bi fi'li ma amara Allahu bihi òun náà ni pẹ̀lú ká máa ṣe kíni ká máa ṣe gbogbo tí Allah subhanahu wa ta'ala pa wá láṣẹ gbogbo àṣẹ tó pa wá nínú ẹ̀sìn èyí tó wá látòrí àhán nabi sallallahu alayhi wa sallam èyí tó wá láti inú alukur'an gbogbo ẹ̀ náà àṣẹ látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala ká máa tẹ̀lé bẹ́ẹ̀ bá ti ń tẹ̀lé tó sì jìnnà sí gbogbo àwọn nǹkan tó ní iru jìnnà sí tó ní ká má dé díẹ̀ nínú ẹ̀sìn tó irú eléyìí òun lápè ní ẹni tí ń páyà Allah subhanahu wa ta'ala tẹ̀wárí gbogbo eléyìí ìpáyà Allah subhanahu wa ta'ala yìí èyí wá sí nǹkan tẹ́yẹ̀ máa rorí mà wàá ronú wàá kíní kan ní fúnra yá eléyìí mo fẹ́ mọ bí súnmọ́ wa ni èyàn ní wàá fún Islam ìdí ọmọ jẹ́ ìpáyà ẹ̀sìn náà ni ó júwe rẹ̀ fún wa nígbà táwọn kan fẹ́ ronú wípé ìdí ó máa jẹ́ ìfáyà Allah subhanahu wa ta'ala lọ́dọ̀ tàwọn àwọn làwọn ó ronú rẹ̀ fúnra wọn pẹ̀lú pé àwọn fẹ́ máa fi súnmọ́ Allah subhanahu wa ta'ala ẹ̀rí tí wọ́n dálẹ̀ láwùjọ lónìí ibi jẹ́ ti láwọn kan tó jẹ́ pé ìfáyà Allah subhanahu wa ta'ala ìsúnmọ́ rẹ̀ lọ́dọ̀ tí wọn òun náà ni pé wọ́n láwọn ṣe síkìrì wọ́n máa fọwọ́ gbára wọn láyà wọ́n máa wá ni

àmọ́rú eléyìí nísìnyí ìpáyà tó kírèsì fúnra rẹ̀ ni kò sí nǹkan kan nú ẹ̀sìn tó ní ọmọ jáde lọ lè kírun jàmá kò sí nǹkan kan nú ẹ̀sìn tó ní ọmọ jáde kó má lọ lè kírun jímá kó wá jòkó nulẹ̀ kó máa wá fa eríṣiríṣi kó máa fa ọkọ̀ àlùjẹ̀nu kí ló fà á nígbà tó ọmọ ènìyàn fẹ́ ronú sí tí ó fi ṣèpáyà tó látara di eléyìí nígbà pé nípa yà Allah subhanahu wa ta'ala òun náà ní ká gbìyànjú láti mú láti inú lànà Nabi sallallahu alaihi wasallam níta nàbí bá pè nípa yà fún wa òun náà ní káwa náà ó mú nípa yà ìdí ọba ti pè ní páyà fún wa tí ọba pè ní tá a máa fi súnmọ́ Allah subhanahu wa ta'ala fún wa ká má mú ní tá a máa fi súnmọ́ tí ẹ̀ bá múru eléyìí bẹ́ẹ̀ kò ní súnyà máa Allah subhanahu wa ta'ala yóò máa gbé ẹ̀ jìnà sí mi èyàn sì máa taara ẹ̀ yóò máa taara ẹ̀ rí bínú Allah subhanahu wa ta'ala ni eléyìí ó ní í ṣe pẹ̀lú gbogbo àwa jama tá a wá wá lápapọ̀ tá a wá síbi haflatu wàlímàtò nìkà àmọ́ ìta wa sọ fún ọkọ ìyàwó àtìyàwó sáfihàn àwọn létí òun náà ni ojúṣe wọn tí Allah subhanahu wa ta'ala àti anabi sallallahu alayhi wa sallam tó sàlàyé rẹ̀ fún wa nínú àwọn àhàdìsù rẹ̀ àtàwọn tó wà nínú alukur'an karim á sàlàyé rẹ̀ fún wa wa bí àyè bá ṣe gbà wá ma á nara wa létí ẹ̀ àwa tá a díjọ́ kọ ìyàwó tipẹ́tipẹ́ àtàwọn ọkọ ìyàwó tòní àtàwọn ọkọ ìyàwó tá a tún múra láti gbéyàwó eléyìí náà yóò máa wúlò fún gbogbo wa. látara pé kíni ká mọ̀ ni ẹ̀tọ́ tí Allah subhanahu wa ta'ala tó làbọ̀ oníkálukú lọ́rùn lọ́kọ ni àbíyàwó ní àkọ́kọ́ ká kọ́kọ́ sọ kíni ẹ̀tọ́ ìyàwó tí ìyàwó gbọ́dọ̀ máa ṣe fọ́kọ ẹ̀ kí lójúṣe ìyàwó tó jẹ́ pé ìyàwó gbọ́dọ̀ máa ṣe ojúṣe yìí kó máa ṣe fọ́kọ rẹ̀ ní ìbámu pẹ̀lú ìlànà ìyàwó máa ṣe fọ́kọ rẹ̀ òun náà ní tí anabi sallallahu alayhi wa sallam kọ́kọ́ júwe fún wa nínú hadithu rẹ̀ ipe ẹ̀tọ́ obìnrin tóbìnrin ó máa ṣe fún ọkọ rẹ̀ yìí ọ̀nà ìgbóló lè ṣe é dé tóbìnrin ó fi wá gbà yìí pé a mo ṣe é tó anabi sallallahu alayhi wa sallam nínú hadithu kan hadithu tó lálàáfíà ni anabi sallallahu alayhi wa sallam anabi ní haqqu zawji anábì ní ẹ̀tọ́ tí ìwọ̀ tí ọkọ ní lórí ìyàwó ẹ̀ tíyàwó rẹ̀ gbọ́dọ̀ máa ṣe fún anábì ní an law kanat bihi qurha falahisatha òun náà ní pé kí ni tí ọkọ káwò pé kí ọkọ ó ní ìsánpè ní kúrúhà lára tẹmọtánpè ní kúrúhà ẹ́ ìdí wọ́n pè ní kúrúhà òun náà ni kéèyàn ó ní kúrú náà lára àárẹ̀ kúrú náà àárẹ̀ tí máa ń sẹ́yìn lára tí ó parọ́ funfun gbogbo àwọn ààrẹ tí ò dá sí máa sèyàn lára wọn ànábì ní kọ́kọ́ wá ní lára ha kíyàwó rẹ̀ ó máa wá fi ẹnu rẹ̀ báyìí ó máa wá fi bá a la kó máa bá fi pọ́n kúrúnà sí bẹ́ẹ̀ láàrẹ̀ yìí kó máa pọ́n ànábì ní ma adad hakọ̀hù tó bá ṣe é débẹ̀ ànábì ní kò tí ì ṣe ìwọ rẹ̀ ànábì ní kò tí ọkọ rẹ̀ fún anabi fi fún wa ni ipe yóò ṣe é mo ti gbìyànjú tó bẹ́ẹ̀ àlélẹ́dà kan a tí ó wà ní àkúrú ah, náà mọ́kọ̀ ọ̀hún òun wá ń bá hàn òun la láíláí kò sẹ́ni tí ó ṣe bẹ́ẹ̀ ànábì wá ní kátẹ̀ wá tó ṣe bẹ́ẹ̀ náà ànábì ní ṣíṣe tó ṣe é wù ó rẹ lọ́dọ̀ rẹ tó yẹ kó máa ṣe ga púpọ̀ ni ẹ̀tọ́ tó jẹ́ pé a gbọ́dọ̀ fojú kéré ẹ̀ ni eléyìí ànábì káfí mọ ẹ̀tọ́ tí ọkọ ní lọ́dọ̀ ìyàwó tó fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ inú àwọn ẹ̀tọ́ tí ọkọ tí ọkọ ní tó fẹ́ gbà lọ́wọ́ ìyàwó ẹ̀ òun náà ni à ń fi máa ya múrò hà òun náà ni pé ìyàwó gbọdọ máa tẹ̀lé ọkọ rẹ̀ nígbà tí máa pa á lókun ìgbà tó bá pé tọkọ ń pa yìí àṣẹ tí ò ti ni àṣẹ tí ò gbogbo àṣẹ tọkọ bá ti ń pàyàwó tó jẹ́ pé àṣẹ lórí tọlọ́run tànẹ́bì ni túláàsì ni kí ìyàwó kó máa tẹ̀lé àṣẹ yìí nítorí pé anabi sallallahu alayhi wa sallam inú wa sallam fi ròyìn obìnrin gidi tó fi ròyìn obìnrin re òun náà ni pé antuti ahu ìdá amáraha òun náà ni obìnrin tó jẹ́ pé tọkọ bá ti ń pa á kí obìnrin kí oníyàwó ẹni tá a ṣe láǹṣe wòlímọ̀ rẹ̀ lónìí lóbìnrin kó mẹ́lẹ̀ yìí lọ́wọ́ pé àkọ́kọ́ nínú ẹ̀tọ́ tọkọ ní òun náà ní pé kí ni kó o máa tẹ̀ láṣẹ rẹ̀ kó o máa ṣàláì tẹ̀ láṣẹ rẹ̀ anabi sallallahu alayhi wa sallam obìnrin kan wá bá anabi sallallahu alayhi wa sallam jọ́ka nínú hadith tó wà nínú sahih ibn hibban hadith tó lálàáfíà ni ó wá bá anabi sallallahu alayhi wa sallam ó wá béèrè ọ̀rọ̀ kan ni anabi sallallahu alayhi wa sallam wá béèrè lọ́wọ́ rẹ̀ pé àdáàtú záwùjìn àní ànábì ní sọ lọ́kànlé bó ṣe wà yìí arábìnrin náà ní ni ó lóun lọ́kànlé ànábì ní fa àyínà ipò owó ló wà lọ́dọ̀ ọkọ rẹ̀ ipò wà lọ́dọ̀ ọkọ ààyè wà lọ́dọ̀ ọkọ àlùhù àjẹsù ó ní kò sí tó wèé fọkọ o òun máa ọkọ òun gbogbo tí máa ń ni máa ń máa fún ìgbà tó wá sọ̀rọ̀ ifá anabi sallallahu alayhi wa sallam anabi wá sọ fún pé fa kayfa anti lahu báwo ló ṣe rí sọ́kọ rẹ sóbìnrin dáadáa ló jẹ́ lóyún ọ̀dẹ̀dẹ̀ ọkọ rẹ ni sóbìnrin rẹ ni àbóbìnrin tí máa kó bànújẹ́ bọ́kọ rẹ ló jẹ́ ni anabi sallallahu alayhi wa sallam wá sọ fún pé fa innahu jannatuki wa naru anabi ní nítorí pé obìnrin yìí nítorí pé ọkọ rẹ tó rí yìí fa innahu jannatuki wa naru òun náà ni àlìjánná rẹ òun náà sì ní iná rẹ ànábì sọ fún obìnrin náà pé ọkọ rẹ òun náà làlìjánà rẹ ìtumọ̀ rẹ̀ ni pé látara tó bá tẹ̀ lọ́kọ rẹ ó tara rẹ̀ rí àlìjánà wọ̀ tó bá ti sọ̀gbẹ́dẹ̀ àlìjáàmà wà náà rú ànábì ní oṣù lè tara àìsẹ̀ láti ọkọ àìgbọ́rọ̀ sọ́kọ lẹ́nu àìsẹ̀ ń tọ́kọ ń fẹ́ kí ó sako ṣẹ̀ríà Islam ànábì ló lè tara rẹ̀ kó o sì rí náà tó bá ti sọ̀gbẹ́dẹ̀ àlìjáàmà eléyìí òun náà lẹ́lẹ́kejì nínú ẹ̀tọ́ ọkọ ẹ̀tọ́ ìyàwó tó gbọ́dọ̀ máa ti kọ́kọ́ bákan náà nínú ẹ̀tọ́ ẹ̀ an taqarra fil bayt wala takhruja illa bi idnihi òun náà ní kíyàwó obìnrin kó máa fìdí mọ́lé ẹ̀ kó máa jáde kó nulé àyàfi pẹ̀lú ìyọ̀ǹda ọkọ ẹ̀ kó máa jẹ́ obìnrin tí ó máa jáde fòtìfòtì pèpè máa wá pàdé ara yín lọ́nà ẹ̀sẹ̀ àwọn ọmọ ni àyìnbó lè à ń lọ àmọ́ bẹ́ẹ̀ débẹ̀ òun ni kò dágbére lé kótó kó lé wọn máa já mọ́ ara wọn lójú ọ̀nà ẹlòmíràn máa sọ pé àkọ́dà àpàdé ìyàwó yín níbi báyìí àpàdé ìyàwó yín níbi báyìí ọkọ mọ àwọn òfin kò dágbére fún mi ńlẹ kó tó kó lé eléyìí kò lẹ́sọ̀ fún obìnrin tó bá jẹ́ mùmí ní òdodo tó jẹ́ mùmí náà lódodo kó máa jáde kó nulẹ̀ láláì gbàtẹ́ lọ́dọ̀ ọkọ rẹ̀. Allah subhanahu wa ta'ala ó sọ fún wa nínú al-Qur'an ibi títí sọ̀rọ̀ fún àwọn obìnrin ó ní waqarna fi buyutikum ó ní ẹ máa fìdí malẹ̀ yìí ó ní ẹ máa gbélé yìí wala tabarrajna tabarruja al-jahiliyyati al-ula ẹ má máa ní jáde àwọn jàhìlìyà bẹ́ẹ̀ ṣe máa ń jáde tẹ́lẹ̀ kí islam tó dé obìnrin ó jáde ní hòhò obìnrin ó jáde ní hòhò obìnrin ó jáde láláì gbàṣẹ lọ́wọ́ ọkọ gbogbo eléyìí ṣẹ̀dá islam tako láwùjọ wa lónìí gbogbo táwọn ẹbí wa kọ̀ fún ọgbẹ́ náà ní ṣẹlẹ̀ láwùjọ wa obìnrin jáde ń hòhò lónìí ẹ̀rọ obìnrin míì nísìnyí ẹ̀sẹ̀ ẹ̀dí bẹ́ẹ̀ ní mọ̀ yàtọ̀ pé sẹ́nu yàrá rẹ̀ ló wà ní àbówà ń ta yóò jáde hòhò yóò sì máa rìn káàkiri pẹ̀lú àìlójútì so eléyìí nínú ìjáde ìjáde jàìríyà ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni káwá jáde nulẹ̀ ká má wàá gbàyọ̀dá lọ́dọ̀ ọkọ ká tó jáde nulẹ̀ eléyìí náà nínú jáde jàhìlíyà ni tí alukur'ani kọ fún wa tó ní a gbọ́dọ̀ máa jáde bẹ́ẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni nínú ìwọ̀ tí ọkọ tíyàwó ní tó gbọ́dọ̀ sí fọ́kọ ẹ̀ òun náà ni a ń tù sí àhú ìdájà áhá ìlàlùfẹ́ràn òun náà ni kí obìnrin kó tẹ̀lé àti ọkọ rẹ̀ a ń tù sí àhú òun náà ni kó dá lóhùn ìdájà áhá ìlàlùfẹ́ràn nígbà tó bá lórun yá nígbà tọkọ rẹ̀ bá pè é tolóhùn yá tolóhùn fẹ́ lájọṣepọ̀ pẹ̀lú ẹ̀ túláàsì ní bóbìnrin kó dá ọkọ dá ọkọ ẹ̀ lóhùn lópin ìgbà tí èèbá ń ṣe pé ń ṣe àlàádà lọ́wọ́ lópin ìgbà tí ó bá ṣe pé ń ṣe háìsọ̀ lọ́wọ́ túláàsì ni kó dá ọkọ rẹ̀ lóhùn kó tẹ̀ láṣẹ rẹ̀ nítorí pé irú obìnrin yìí tó bá kọ̀ tí o bá tẹ̀ láti ọkọ rẹ̀ tí o bá dá ọkọ rẹ̀ lóhùn látara pé ó fẹ́ lájọṣepọ̀ pẹ̀lú ẹ̀ ewu ńláńlá bẹ lórí obìnrin náà kọ́dà ó kú ò léwu nìkan ibi dáadáa Allah subhanahu wa ta'ala yóò máa bẹ lórí obìnrin náà anabi sallallahu alayhi wa sallam anabi sọ fún wa nínú hadith rẹ pé idha da'a ar-rajulu imra'atahu ila firashihi fa abat an tajid anabi sallallahu alayhi wa sallam ó ní ọkùnrin ọkùnrin bá pè yàwó ẹ̀ sórí ibùsùn ó pè sórí ibùsùn kó fẹ́ lájọṣepọ̀ pẹ̀lú ẹ̀ fa abat an tó wá takú tí ò dákọ̀ rẹ̀ lóhùn ó kọ́ kò dọ́kọ̀ rẹ̀ lóhùn bóyá wọ́n jọ wà lérí bẹ́ẹ̀dì ni ó pẹ́ ìsọ́kọ ẹ̀ àbí òtí ẹ̀jọ́ síbi kankan ó pè é kò tẹ̀ wá dá lóhùn ànábì ní la'anatiha al-malaikatu hatta tusbih ọ̀rọ̀ ńláńlá lélẹ́yìí ànábì ní àwọn màláìkà wọ́n ti máa gbé e ṣépè àwọn màláìkà wọ́n máa sọ̀rọ̀ ìgbéjìnà síkì Allah subhanahu wa ta'ala lórí obìnrin yìí hatta tusbih kí n ṣe òbí jí ẹ wo lónìí ọ̀pọ̀lọpọ̀ ìtura ẹni ká fi máa ń láwùjọ lónìí tẹ́ ẹ bá lọ wádìí ẹ̀ dáadáa ẹ rí i pé irú eléyìí máa bẹ́ẹ̀ àwọn ẹlòmíì ìtìjú ni oníjẹ́ wọn ò lè rò lẹ́jọ́ nítorí ìtìjú ẹ wàá parí ìjà pa títí ìjà tẹ parí tó lọ ó tún yá nìyí wọn máa tún ń ya wọn máa wá wí sí wọn ìyá ọmọ kí ló ṣẹlẹ̀ kìí ṣe báyìí kìí ṣe báyìí ni bẹ́ẹ̀ ni ti ń ṣẹlẹ̀ kọ́hùn ìdí ń ṣẹlẹ̀ gángan òun náà ni pé kí ni wọ́n ń fẹ̀tọ́ ara wọn jura wọn ni ìtìjú wa bá wọn débi pé n ò lè rò mẹ́jọ́ yá ìdí ń ṣe fún mi ni o mo gbọ́ lẹ́nu ẹnìkan ipe àwọn bọ́dà méjì kan àbúkà àti umu kan ìjà ń dùn wọn wọn á bẹ̀rẹ̀ sí parí ìjà yìí fáá títí tábà parí ìjà yìí wọ́n tuntun parí wọ́n tuntun parí ah ẹni tí wọ́n bá wọn parí ìjà wa ebe pé ah, ẹ̀bẹ̀rù ọlọ́run kí ló dé tẹ̀ ń dààmú wa kí ní ìṣẹ̀lẹ̀ gángan ń parí gbogbo gbà tó ọkọ̀ yìí ló padà wá pé ẹnìkan ni wọ́n wá sàlàyé fún bí ìṣẹ̀lẹ̀ wo ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ tó eléyìí ní sèyí máa ń fa ìjà lọ́pọ̀lọpọ̀ ó jẹ́ pé tó bá tó wá gbọ́ pé ọkọ rẹ̀ tó fẹ́ ṣe mọ́tínà ẹ̀ ó fẹ́ gbé ẹlẹ́ẹ̀kejì lóhùn lérí kó bá lè máa ní tìbí díẹ̀ díẹ̀ ẹ̀ yóò tún wá ṣe kí ni yóò tún wá bínú yóò tún wá ká gidi bolẹ̀ pé ah rárá o òun ò ní gbà o èwo ló wá fẹ́ ṣe mẹ́ẹ̀. so anabi sallallahu alayhi wa sallam anabi ni àwọn màláìkà ọmọ ṣépèlé mu obìnrin bẹ́ẹ̀ tí tí obìnrin yìí so obìnrin ọmọ fẹ̀tọ́ ọkọ rẹ̀ sùn eléyìí ni ó jẹ́ ká máa rí ìdùnnú ara wọn eléyìí ni ó jẹ́ tábàjọ ń gbé nínú ilé wọ́n máa gbé pẹ̀lú àlàáfíà gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni nínú ẹ̀tọ́ tíyàwó ní tó gbọ́dọ̀ máa ṣe fọ́pẹ́ òun náà ni pé allah ta'azana li ahadin àyẹ́dùkú làbẹ́sàwù illa bi idnihi òun náà ni pé obìnrin ò gbọ́dọ̀ máa fẹ́ẹ́ nìkan kan ní kó wọ ilé ọkọ rẹ̀ àbísọ̀bí yọ̀ǹda ọkọ ẹ̀rùmí ó lálejò ọkọ ò mà sí i ọkọ kan dé báyìí nídìí ó kàn bá àlejò ńlé ni tó tó wá burú jáì ni pé tó wá sọ fún pé tọ ẹni tó dé yìí o ẹ̀ wọ́n sùn ó di lọ́la kan tó máa lọ ẹwọ nǹkan báwọn ìyàwó ó gbàlejò sílé ọkọ láláìṣe láláìgbà ẹ̀ta lọ́wọ́ ẹ̀ ó tún wá gbàlejò tó tún wá sùn níjọ́ kejì gbogbo orú eléyìí tayọ àlà ni obìnrin ò máa ń ṣe gbàlejò nínú ilé ọkọ rẹ̀ ó ṣe kí ni tí ó ọkọ rẹ̀ ó ṣe gba lọ́sọ̀dọ̀ ọkọ rẹ̀ o tóbìnrin tó ní sọ́gbọ̀dọ̀ máa ṣe fọ́kọ ẹ̀ òun náà ni pé obìnrin ò gbọ́dọ̀ gba àwẹ̀ obìnrin ò gbọ́dọ̀ gba àwẹ̀ àwẹ̀ tí ìbá ti sọ̀nà yàn kọ́kọ́ rẹ̀ ń bẹ́ lé àyàfi kó gbàyànjà lọ́wọ́ ẹ̀ ah mo fẹ́ gbàwẹ̀ ẹjọ́ monday ni mo fẹ́ gbàwẹ̀ ẹjọ́ alamisi ni mo fẹ́ gbàwẹ̀ ayyamul bid ni ọjọ́ kẹtàlá ọjọ́ kẹrìnlá ọjọ́ kẹẹ̀ẹ́dógún nínú gbogbo oṣù obìnrin ò gbọ́dọ̀ gbá kọ́kọ́ rẹ̀ ti ń bẹ́ lé àyàfi kó gbàyànjà ah baálé wa mo fẹ́ gbàwẹ̀ lọ́la o tó bá ní o máa gbà á lọ máa gbà á lọ tó o bá gbàyànjà tó o bá gbà déédéé di aago mẹ́fà aago mẹ́fà rọ̀lẹ́ òun ó sì wọ̀ láago mélòó lásìkò tá a wà yìí òun ó wọ̀ ní aago mẹ́fà àti aago mẹ́fà àbàbí ọkọ wa lóhun dé ọkọ lóhun dé o gbọ́dọ̀ kọ o gbọ́dọ̀ kọ kí o gbọ́dọ̀ dá ọkọ rẹ lóhun gbogbo bàbíjà tọkọ bá dé tó lóun fẹ́ bí abùkátà ń lára ìyàwó rẹ o gbọ́dọ̀ dá lóhun ni òun ni sẹ̀rí àbí ní má gbààwẹ̀ kò sọ fún un tó bá ti sọ fún un nísìnyí olóhùn ṣe kí ni yóò lè kóra rẹ jáde yá ìgbààwẹ̀ tòun eléyìí nínú ẹ̀tọ́ tí ọkọ ní lórí ìyàwó ẹ̀ ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ọkọ ò gbọ́dọ̀ ná kankan nínú dúkìá ìyàwó gbọ́dọ̀ nánú dúkìá ọkọ rẹ̀ àyàfi kó gbàyọ̀ǹda lọ́dọ̀ ọkọ ẹ̀ a mo fẹ́ fún lágbájá ní nǹkan báyìí a àwọn lágbájá láwọn ò ló jẹ́ lé ẹ jẹ́ ká fún ní láìsí agolo mẹ́wàá ẹ jẹ́ ká fún ní ìrẹsì agolo kan ó gbọ́dọ̀ gbàyọ̀ǹda lọ́dọ̀ ọkọ rẹ̀ nígbà tí ó bá nánú dúkìá rẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni nínú ẹ̀tọ́ rẹ̀ òun náà ni pé a tashkura lahu wala tajhada fadlahu wa tu'ashirahu bil ma'ruf òun náà ni pé ìyàwó gbọ́dọ̀ máa dúpẹ́ fọ́kọ rẹ̀ ní gbogbo gbà kò sì gbọ́dọ̀ máa ṣàìmóore oore tọkọ rẹ̀ ti fún un anabi sallallahu alayhi wa sallam anabi jíjọ kan anabi wa ni a wọn fi iná hàn lónìí òun rí iná anabi ló ń wò oríjọ kan tó dàbí òní níbi bí ọjọ́ òun ṣe lágbára tó ní nǹkan tó ń fojú rí lónìí anabi wa lóhun rí iná anabi wa ní òun rí fáwọn tó pọ̀ jù nù anabi ló bẹ̀rẹ̀ ni ànábì ní àwọn tó pọ̀ jù nínú iná olóbìnrin ni àwọn tàbí abẹ́lẹ́ ànábì sallallahu alaihi wasallam pé lima ya Rasulullah kí ló fà á kí ló fà á tán fi pọ̀ nù náà ànábì ní yàgbóró náà ànábì ní wàá máa ṣàìmóore ànábì ní wàá máa ṣe kèfèrí wàá máa ṣàìmóore àwọn sàábé wa bèèrè lọ́wọ́ ànábì sallallahu alayhi wa sallam ìpè yàgbóró náà billah pé wọ́n á máa Allah subhanahu wa ta'ala ni àbí wàá ìmóore wo ni wọ́n máa sallallahu alayhi wa sallam wa pé wọ́n á máa ṣàìmóore sọ́kọ wọn ànábì ní law ahsanta ila ihdahunna al-jahab tó bá ṣe dáadáa sí kan nínú àwọn obìnrin wọ̀nyí tó bá fi gbogbo ayé rẹ̀ ṣe dáadáa sí wọn tó wá rí kíní kan láì fi kan lára rẹ̀ jọ kan àdábì ni tí ó wí náà ni pé òun ò róore kan lára rẹ̀ láyé rí eléyìí kọ̀ láàrin àwọn obìnrin ó jẹ́ pé ọkọ rẹ̀ títí ṣe títí ṣe gbìyànjú ó wá rí kó ṣe láì fi kan àbórí kìíní kan tó kù díẹ̀ káàtó tọkọ rẹ̀ ṣe yóò ti da gbogbo oore ti bẹ lára rẹ̀ yóò ní òwúlò báwọn ẹgbẹ́ yóò wá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ eré títí kò bá kù gbé kọkọ rẹ̀ gbogbo orú eléyìí ní ti báyìí à nǹkan tó burú jáì ni ní máa mú yàn sékìní ní máa mú yàn rí ìbínú Allah subhanahu wa ta'ala nítorí ọjọ́ tó ti lọ ká sọ díẹ̀ nínú àwọn ìwọ̀ tí ìyàwó náà ní tó fẹ́ gbà lọ́wọ́ ọkọ ká má rò pé ṣẹ̀ríà islam ó fi síbi kan ká ìyàwó obìnrin náà ló ní wọ́n máa ṣe gbogbo ẹ̀ ó ní tiwa náà tó yàn lé wa lọ́wọ́ tó lágbọ́dọ̀ máa ṣe inú wọ̀tọ́kùnrin gbọ́dọ̀ ní ló jẹ́ tú láti fún lórí ìyàwó ẹ̀ òun náà ni ẹ̀fọ́rù ọ̀sọ̀dá ó gbọ́dọ̀ fún ní sàdá àti tú láti ni ó gbọ́dọ̀ san sàdá àti fún tú láti ni tó sàdá àti yìí ọkọ gbọ́dọ̀ san fún ìyàwó ẹ̀ ó sì fi àti ní anírànkà ó ti dá wa lójú wípé ìsáàtà ń ṣe yìí ti sàdá àti ó ti wà ń bẹ́ẹ̀ ẹ wàlímọ́tò ní káàtà ń ṣe lónìí tàdá àti ti wà ń bẹ ẹ̀tọ́ obìnrin sì ni ilé ilẹ̀ tó alákọ̀ọ́kọ́ nínú ẹ̀tọ́ tí ń bẹ òun náà ni husnul ishrati ma'a zawja òun náà ni kéèyàn ó ṣe dáadáa síyàwó ẹ̀ kéèyàn ó máa gbélé pẹ̀lú ìyàwó ẹ̀ gẹ́gẹ́ bí ẹkùn àbí gẹ́gẹ́ bí kìnìún tọkùnrin mi bá wọlé gbogbo pa lọ́lọ́ báwọn ọmọ bá ń ṣeré tí ogun wọn ń ṣeré tán bẹ́ sókè tán bẹ́ sílẹ̀ ti gbọ́ pínpínpín àbí àtọ́mọ ẹ ẹ lẹ́jọ́ kó abayín ló ti wọlé òun so eléyìí nísìnyí kò sínú lànà anabi sallallahu alayhi wa sallam ọkùnrin gbọ́dọ̀ máa ṣe dáadáa pẹ̀lú ìyàwó ẹ̀ anabi sallallahu alayhi wa sallam anabi ní khairukum khairukum li ahlihi anabi lẹni tó lóore jù nù yín òun náà lẹni tó jẹ́ dáadáa sí ìyàwó ẹ̀ wa ana khairukum li ahlihi anabi ní èmi nìyí fi lóore jù sáwọn ìyàwó mi nínú gbẹ̀dá tó gbogbo wa náà ká máa wò ó tó bá ti jẹ́ kó máa béèrè rẹ nípa rẹ lọ́dọ̀ ìyàwó rẹ kí ìyàwó rẹ wá ní ẹ̀ ẹ̀ já fi ẹnu ká dákẹ́ àbí kí ìyàwó wa mí kalẹ̀ tó wá ní hmm, ẹ̀ bẹ́ẹ̀ kà máa bẹ́ẹ̀ kà máa fẹ́rí tì dé a lọ fura sí ààrẹ so anabi sallallahu alayhi wa sallam fún àdúgbò gbogbo ayé bá ń ròyìn rẹ ta yá èèyàn dáadáa ni a èèyàn rẹ ni a àfa ni a ìmọ̀ ń àwọn èèyàn tó o bá ti dá a nílé síyàwó rẹ anabi ní o sínú èèyàn rẹ khairukum khairukum li ahlihi ẹni tí bí jẹ́ dáadáa jù nù yín òun náà lẹ́tọ́ fi jẹ́ ìyàn rẹ̀ síyàwó rẹ̀ nínú ilé ànábì wa lòun ló fi jẹ́ ìyàn rẹ̀ sí àwọn ìyàwó òun gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni nínú ìwọ̀ síyàwó ní òun náà ni àtàlátùkù ìzáwùjá òun náà ni ká máa fi ọwọ́ ẹ̀dẹ̀ ọwọ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká máa fi múyàwó wàmùlà àbẹ́tù ha kọ́dà yẹn tó máa báyàwó ẹni ṣeré ẹ ọkọ èèyàn máa ń báyàwó ẹ ṣeré wàtẹ̀sídìrú sígàrìsì nìhá kó tún wá máa kọ̀ǹsídà ọjọ́ eré ẹ̀ yá òjò lọ lọ́jọ́ eré ọmọ kékeré ni inú àkọọ́lẹ̀ a rí òun náà ní pé anabi sallallahu alayhi anabi a máa bá aisha ṣeré anabi wa sọ pé ta'ali anabi òní máa bọ̀ wá jájọ sáré anabi wa aisha pé máa bọ̀ wá jájọ ànábì àti àyíṣà wa jọ sáré àyíṣà radiyallahu anha ó wá ń sọ fún wa ńjọ́ kan ó ní àwọn wa jọ sáré pẹ̀lú ànábì ńjọ́ kan jọ́tà àwọn wa jọ sáré yìí àyíṣà lóhùn ti lára yàní òun tún ti sára ti ń gbà wọn ànábì wa já òun lẹ̀ àti ànábì wa já lẹ̀ ànábì wa sọ fún pé hádìí ìdílé ànábì ní ìdí wọn náà máa ń já mi lẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ òun èmi náà ti já ọ lẹ̀ lónìí nù ó di wá ń nù ẹ̀yìn ká fi wọn nù pé ìdí wọn máa ń já mi lẹ̀ gbà kan èmi náà ti já ọ lónìí nù ànábì nù sallallahu alaihi wasallam ẹ ìwọ tó wàá gba wá yìí ẹ sá ànábì dé kókó sòjíṣẹ́ tó bóun ti wá gbọ́dọ̀ bóun ti wá ti wá gbọ́dọ̀ rí táwa ni máa wù pé táà ni máa tújú ká síyàwó wa nulẹ̀ táà ni máa ṣe dáadáa pẹ̀lú ìyàwó wa nulẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà nínú ẹ̀tọ́ tíyàwó ní òun náà ni pé ọkọ gbọ́dọ̀ fi àyè lẹ̀ fún ìyàwó ẹ̀ láti jọ máa ń sọ̀rọ̀ kẹ́ ẹ máa ń sọ̀rọ̀ kọ́ àwọn bá ṣàṣe náà ní sọ ó máa gbọ́ náà ni kọ́ àwọn bá ṣe àṣe òun náà ní sọ ọkọ̀ máa ro ó làmọ́ ẹni bá sọ̀rọ̀ náà ni ẹ máa gbọ́ náà ni. Anabi àìsà ajá ànábì ilẹ̀ lùgbà míì lóru lálẹ́ yóò máa wá tójọ́ fún ànábì sallallahu alaihi wasallam ya ọ̀rẹ́ mi kan ẹ ṣe báyìí ó sọ báyìí wọn wà jọmọ ọjọ́ pẹ̀lú ànábì ànábì ò ní kan lójú kò sì ní sọ fún pé àwọ̀ dákun àwògbẹ́jọ rẹ dénú látàárọ̀ tí mo ti ṣiṣẹ́ lọ dákun wá bìkan bọ́ sí ànábì sallallahu alaihi wasallam ò ní ṣe báyìí yóò fàyè lẹ̀ fún kó sọ gbogbo nǹkan tí máa ń bẹ ní ọkàn rẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà nínú ẹ̀tọ́ òun náà ni pé ayẹ̀gúdọ̀ tọrọ̀fà an báàdì àkọ́ ìhá máa lámìyẹ́kùn bí i ìkìláàlù bí sàrì ìlà òun náà ni pé ọkùnrin ó gbọ́dọ̀ máa lámójúkúò ọkùnrin gbọ́dọ̀ máa lámójúkúò níbi àwọn àti ìyàwó ẹ̀ ó máa fojú fò kése ogun tọ́mìnì bá ṣe òun náà láà mú bá wí sí a ó tún ṣe léyìí ó tún ṣe léyìí ó tún ṣe léyìí ẹ̀yin ó máa lámójú fò fún un lópin ìgbà tó bá jẹ́ pé ní tó ṣe yìí kò ta kò òfin ọlọ́run bóyá kò tètè dáná tán lápèjúwe nísìnyí àbọ̀ wa dáná níjọ́ kan ẹ bóyá ìyọ́ wa já oúnjẹ díẹ̀ níjọ́ kan ìwé sì já tẹ́lẹ̀ ó wa já ń jọ̀hún irú eléyìí nísìnyí èyí kojú kò ní ọmọ jẹ lọ nígbà tó bá ń jẹ lọ òun náà ní ó padà wá sọ ọmọ pé à ah, ẹ má bínú dà pé ìyọ́ fẹ́ já oúnjẹ yẹ kò sí kankan ìdí ẹ ń lọ ẹ̀sìn ìbáwọn nísìnyí sẹ́wọ̀n pé irú eléyìí nísìnyí àfojú kò nù àwọn ẹlòmíín ti báyìí á ah, ìyọ́ ti wá jó jẹ́ ó jẹ́ lédè èdè wọn ló wá ń tẹ̀síwájú mi báyìí yóò ti dànù ní ah, àwọn òjẹ́ máa lọ́nu yóò lè wá nǹkan mi jẹ. sọ eléyìí kò sí nínú kíni kò sínú dáadáa pẹ̀lú obìnrin èèyàn máa fojú fo àwọn láìpẹ́ obìnrin lópin ìgbà tí ò bá ti fi tako àti Allah subhanahu wa ta'ala gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni nínú ẹ̀tọ́ tóbìnrin ní òun náà ni pé ká má máa tú àṣírí obìnrin káàkiri ká má máa tú àṣírí obìnrin Allah yanshura sirraha kí ọkọ àdìyàwó náà eléyìí náà báyàwó náà wí ká má máa tú àṣírí àwa káàkiri ìdí máa ń ṣẹlẹ̀ lábẹ́ yàrá anúlé wa lẹ́nu mi bá ti dáhùn àwọn ọ̀rẹ́ rẹ̀ báyìí sọ gbogbo àfi ọkọ rẹ̀ ní ó sọ ọkọ ẹlòmíì ò tọmọ kọ́bọ̀ lójú àwọn lójú àwọn ọ̀rẹ́ rẹ̀ wọn ò jẹ́ ní palẹ̀ torí pé wọ́n ti mọ bó ṣe máa látara kíni látara ẹjọ́ bí àwọn rẹ̀ máa rò gbogbo orú àwọn eléyìí nìsín anabi sallallahu alayhi wa sallam ó ní ká jìnnà sí i anabi sallallahu alayhi wa sallam ó ní á jìnnà sí gbogbo orú àwọn kaba yìí ká máa sọ àṣírí ara wa kọ́kọ́ máa tú àṣírí ìyàwó ẹ̀ kí ìyàwó máa tú àṣírí ọkọ rẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà nínú ẹ̀tọ́ tí ní òun náà ní kí ọkọ kó máa náwó léyàwó ẹ̀ lórí jíjẹ mímu àti tí ó máa wò sọ́rùn eléyìí láwùjọ wa ó kéré gan láwùjọ wa àpàdánù rẹ̀ púpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọkọ lónìí àti fifty fifty wọ́n jọ máa ṣe fifty fifty ìwọ sì fẹ́ pàṣẹ hundred percent ẹ̀ẹ́dọ́ ń ṣe fifty fifty ní oúnjẹ wọn náà wọ́n ló sanwó ọmọ iléèwé o ìwọ ló ra aṣọ eléyìí o ìwọ ló ra oúnjẹ yìí sílé o àmọ́ tó bá di ibi ká pàṣẹ gbogbo àná la fẹ́ máa pàṣẹ hundred percent gẹ́gẹ́ bí ọkọ tó eléyìí ẹ̀tọ́ ọkùnrin ni ìpè kó wá jíjẹ fúyàwó ẹ̀ kó wá mímu fúyàwó ẹ̀ aṣọ tíyàwó rẹ̀ ó máa wọ̀ sọ́rùn kó wá fún àtàwọn ọmọ ẹ̀ àtàwọn ọmọ tó bí tó eléyìí nínú ẹ̀tọ́ ọkùnrin ni tó ẹ̀kọ́ ọkùnrin ọmọ ṣe tá a bá dé gbọ́ ọjà wa lónìí ẹ jẹ́ ká wọ ọjà káàkiri ẹ lọ ka àwọn tí ń bẹ lọ́jà lónìí tí wọ́n ń tajà ẹ̀ẹ́dì fóbìnrin ni ó pọ̀ jù bẹ́ẹ̀ ọkùnrin mélòó ní bẹ́ẹ̀ lọ́jà obìnrin ni ó pọ̀ jù ń bẹ́ẹ̀ wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ látàgó méje àárọ̀ ẹlòmíì òdàgó mọ́kànlá kó tó lọlé ẹ irú àwọn báwọn náà ní ti wọn lọkọ ọkọ wọn bẹ́ẹ̀ lé bọ́yọ̀ kọ́ ń bẹ lásẹ̀mblì báyìí bọ́yọ̀ kọ́ ń bẹ bí kí ta lúdò tí àwọn bá wá dé lálẹ́ wàhálà tó bá ṣe òun náà ni wọ́n fi jẹ òun náà ni wọ́n fi mu so eléyìí ní ti irú ọkọ báwọn èé sọkọ ẹ̀sìn báwọn irú ẹni báwọn èé sọkọ ìgbà ń forúkọ ìgbà ń jókọ ọkọ lásán ni ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin náà láwùjọ náà lónìí àwọn náà máa ń sọ pé kí ni kásáàdì bì kan ṣe kí ni káfíìkan kẹrí bọ̀ kò sọ́kọ láyé má lónìí ìwọ́n tọ́rọ̀ rẹ bá ti tẹ́lẹ̀ kò sọ́kọ láyé má lónìí kò mọ̀ pé irú ẹni báwọn sọ́kọ gidi irú ẹni báwọn kó sì lè tún gbogbo orú àwọn eléyìí kó tún ṣe nínú wa rẹ̀ kó bá fi lójú Allah subhanahu wa ta'ala gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni nínú wọ̀ ọkùnrin ní tómi náà ní wọ́n jọ fún ẹni òun náà ni pé kí wọ́n máa sọ̀tọ̀ fúnra wọn ọkùnrin gbọ́dọ̀ máa sọ̀sọ́ fún ìyàwó ẹ̀ ọkùnrin wọn máa jáde lé ráwìn ni nígbà tó wá fẹ́ jáde lé wa ní ẹ̀ta ní wò mí òwò àwọn ìyàwó rẹ̀ tó wá pè padà fẹ́ aṣọ fún àtijọ́ dákun ẹ kó o sọ̀tọ́ kí ìyàwó rẹ̀ ó yọ pé ah, ọkọ mi rèé kínú rẹ̀ ó dùn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ìyàwó náà gbọ́dọ̀ máa ṣe ọ̀ṣọ́ tó o bá sọ̀tọ́ tán ẹ tó o bá fẹ́ wá jáde rẹ wọ̀ tó o bá wà nulẹ̀ wà pẹ̀lú ọ̀ṣọ́ nulẹ̀ kí ìyàwó rẹ̀ máa rí ọ̀pọ̀lọpọ̀ obìnrin lónìí ọ̀ṣọ́ rẹ̀ gbà tí máa ń jáde lọ ni rẹ̀ tó bá ti rí fìdíbí yọ tó bá ó ti jáde lọ́nu ẹ tó bá tẹ̀ tó wá sí fáwọn ìṣí wọn lójì báàbù tó bá wá dé ta àwọn aráàta ni wọn wá rọ́sọ rẹ̀ á mọ̀ láìkí táì obìnrin yìí o á mọ̀ láìkí aṣọ rẹ̀ yìí o ọkọ rẹ̀ ò ní rí fìdíbí ní òrì nígbà tí ó bá tún dé báyìí dé yóò wọlé báyìí dé yóò tún bọ́ ọ̀sọ́hun lẹ̀ ọkọ rẹ̀ ó tún rí fìdíbí ní yóò tún wọ yúnífọ́ọ̀mù yunifọmù ti máa ń wọlé àtọ̀ mi dáná kíndìnì dálú sí gbogbo ẹ̀ òórùn ata òórùn àlùbọ́sà gbogbo ẹ̀ yóò tún wọnú lé irú eléyìí ti ọkọ ọmọ gba túláàsì ni ẹ̀ tọkọ bá wá wò pé tọ́ òun fẹ́ fẹ́yàwó mi pé o sú látara kíni látara gorú àwọn kaba wọn yóò wá di kíni yóò di wàhálà so anabi sallallahu alaihi wasallam ó kọ́ wa lẹ́kọ̀ọ́ ọkùnrin máa sọ̀sọ́ kíyàwó rẹ̀ kínú rẹ̀ ó máa dùn bíá ah, ọkọ òun ni wàláì obìnrin yóò máa sọ́jà lẹ́nu báyìí pé ah àbúlágbájá ah àwọn sáà ọmọ wà corporate ni ẹ̀dìbà rẹ̀ kìí sọ́kọ rẹ̀ o so ó túmọ̀ pé ọkọ rẹ̀ ṣe kí ni kìí wà corporate ẹ́ ọkọ rẹ̀ múra dáadáa yóò kàn jáde ràwẹ̀ ní tó bá lọ́kọ́ lọ́kọ́ ń ta yóò máa wò pé ah, èèyàn ló ti múra dáadáa báyìí tó káwọ ọkùnrin ká ṣe ni káwa náà ó ṣe gbìyànjú gẹ́gẹ́ bí ìyàwó wa gbọ́dọ̀ máa múra kó máa nítorí tiwa náà máa wa a fi parí wa òun náà ni pé ayọ̀ nàbí ha òun náà ni kí ọkùnrin kó máa lérò dáadáa kó máa lérò ọ̀pọ̀lọpọ̀ wàhálà ti ń ṣẹlẹ̀ láwùjọ láàrin lọ́kọ láyà lónìí ká má lérò dáadáa síra wa náà ni a ò ti lọ látàárọ̀ tó ti lóhùn lọ́gbọ́n ló wá yà sí ẹni tẹ́bi tó lóhùn lọ náà ló wá lọ tó fi fẹ́ tó bá wọn bóyá tún ya bòmíì ní bóyá tún gba abìkan lọ ní bóyá tún segbá bóyá tún sàwọn ní gbogbo orú eléyìí aburú tí máa ń fà òun náà ní fẹ́ ànígbọ́ra wáyé àìgbọ́ra ẹni yé òun náà ni ó máa ṣẹlẹ̀ láàrin lọ́kọláya àmọ́ tá a bá ní èrò dáadáa síra wa nígbà tí àwọn rẹ̀ bá dágbére fún ọ tó jáde ó wá pẹ́ kó tó dé ah aago mẹ́rin aago kò tíì dé ah bóyá ó dọ̀kú mú ọ lọ́nà ni àpòyọ ah, dọ̀bù lójú kó pẹ́ bóyá kó tètè ní mọ́tò ni kí ẹni báwọn bá wá dé àwíjàre tó bá mú dé yóò tètè wọlé àmọ́ wọ́n tó ti fi sọ́tàn pé ah bóyá ó lọ ni bóyá ó tún bá tiẹ̀ lọ ni bóyá tún ya bòmí ni bóyá ó bá ọmọ ọmọ ọpẹ́ kò fẹ́ẹ́ tètè wọlé ni tó o bá ti ní lọ́kàn gbàgbà tí àwọn bá dé gbogbo àwíjàre tó bá mú wá kò ní wọlé má so eléyìí nínú àwọn ẹ̀tọ́ ni díẹ̀ nínú àwọn ẹ̀tọ́ ni nítorí àsìkò torí pọ́jọ́ ti lọ wọ́n ti fún mi ní ìjẹ́jú mẹ́wàá láti bí ìjẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún nìsí pé ìjẹ́jú mẹ́wàá ni so a nítorí àsìkò nínú àwọn ẹ̀tọ́ sókí nínú àwọn ẹ̀tọ́ tíyàwó ní àti tọkọ ní lélẹ́yìn so a ní ìtawà fi káyé ẹ̀ òun náà ni pé nínú àwọn ẹ̀tọ́ òun náà ni pé kí ni kí ọkọ kó gbìyànjú láti kọ́yàwó ẹ̀ lẹ́sìn ó gbìyànjú láti kí ni láti kọ́ lẹ́sìn látara pé kí ni pé Allah subhanahu wa ta'ala máa pé ayyuhal ladhina amanu qu anfusakum wa ahlikum naran wa qudha an-nasu wal hijara ó ní ẹ ṣọ́ra yín kẹ́ ṣọ́ra lé yín ẹ ṣọ́ra yín kò níbi iná tó jẹ́ pé tó bá dijọ́ ògbéjà ìyáàmà àtẹ̀yìn àtòkúta láàmú fi kóná náà tó bá dijọ́ ògbéjà ìyáàmà kò wá sọ́nà tá a fi fẹ́ sọ́yàwó wa kò níbi iná tó bá dijọ́ ògbéjà ìyáàmà ju káṣekí ni ká kọ́ lẹ́sìn ọlọ́run lọ kó mọ tó dáa kó mọ tí ò dáa kó yé kóun náà lè kọ́ mọ wa ká lè ní fámìlì tí ó ṣèkí tí ó fẹsẹ̀ múlẹ̀ tí ó gbádùn dáadáa so eléyìí òun náà ní ṣókí nínú àwọn ẹ̀tọ́ tíyàwó ní lórí ọkọ rẹ̀ àti tọkọ ní lórí ìyàwó ẹ̀ tá a bá ń gbìyànjú tá a bá ń sọ gbogbo orú àwọn ẹ̀tọ́ yìí á rí bá a máa ní ìdílé aláyọ̀ a máa ní fọkànbalẹ̀ láàrin ara wa a sì máa gbégbé sí ayé àlàáfíà kò ní sí ìkùnsínú láàrin ọkọ àti láàrin ìyàwó àbí Allah subhanahu wa ta'ala àtọ́kọ́ àti ìyàwó tí à ń ṣe wàlímọ̀sí nìkan àwọn lónìí àbí Allah subhanahu wa ta'ala kó bá fi àlùbáríkà sí ìgbésí ayé wọn kó bá wa ṣe ìgbésí ayé wọn ní ìgbésí ayé rọrùn kó má jẹ́ kí wọ́n rí ìnira níbi nìkan àti wọ́n ṣe yìí gbogbo tí ẹ̀ máa wá ní ẹ̀nà kan gẹ́gẹ́ bí ọmọ nìyà òun náà ni pé bàbá ti ní ẹ̀fẹ́yàwó ká ṣe kí ni ká bímọ náà láàmà ẹ̀nà kan àbí Allah subhanahu wa ta'ala ọmọ alálùbáríkà ọmọ rẹ kí Allah subhanahu wa ta'ala bá àbíta wọn lọ́rẹ̀ lọ́kùnrin lọ́kùnrin lóbìnrin àbíbèjì ni àbíbẹ̀ta ní kí Allah subhanahu wa ta'ala kó bá àti kíni kó bá àbíta wọn lọ́rẹ̀ torí kóun nìkan òun náà ló ní kápá láti ṣe wèrè léyìí kò sẹ́ni kan tó ní kápá a ẹ̀ máa fọṣẹ kan wẹ̀ ẹ̀ máa fàgbo kan wẹ̀ ìyá alágbó ọmọ ìyá oníkíní kan kò sẹ́ni tó ní kápá o Allah subhanahu wa ta'ala ló ní kápá láti ṣe eléyìí òun àwọn tó ti wá ṣèyàwó tipẹ́tipẹ́ náà nípa àwọn náà retí wọ́n bí Allah subhanahu wa ta'ala àbí Allah subhanahu wa ta'ala kó mọ́sàwọ́lá títóbi rẹ̀ kó mọ́sàwọ́lá pé òun lòun ní agbára láti fún yàn lọ́mọ tí yóò sì bímọ ọba tí yóò bímọ ni àmúlágbára láti fún yàn lọ́mọ wọ́n sà di ogún ọmọ alábàríkà fún wa ọmọ tẹ́mi rè ogún ọmọ tí ó tẹ̀lé ìlànà anabi sallallahu alayhi wa sallam innahu waliyu dhalika wal qadiru alayhi hada wa sallallahu ala nabiyyina muhammad wa ala alihi wa sahbihi wa sallam subhanaka allahumma wa bihamdik ashhadu ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. جزاكم الله خيرا جزاكم الله خيرا اللهم اجعلنا سميعا ọlọ́run wa wà tó sọ